وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وعزل علينا ظل سترك وكفنا من السهول والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا الفن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشركه في ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأكبره وأعظمه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخوف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة الماحي أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ ìfọ̀mọ̀ rẹ̀ nàbí tí wọ́n ní sùn ní. alhamdulillah. a ń sọ̀rọ̀ wà ní sí ìṣòro àti ẹ̀rẹ̀ fún ìlẹ́bí sọ̀kọ̀ lọ́wọ́ ìwọ̀n ẹnu ọba jẹ́ta rẹ̀ láti bá àwọn jẹ́sẹ̀ fún gbogbo ayé ọlọ́run ìkẹlẹ̀ ògbèrè náà nàbí mẹ́jọ jáde àbáwà a ti gbà lódodo nínú àtọwọ́kẹ̀ pẹ̀lú wọn yáwà náà kẹrẹ o àwọn bàbá àti yàwà tí wọ́n wà ń bẹ́ o àwọn àfá àwọn ọmọ tí wọ́n tí wọ́n wà ń bẹ́ o àwọn ìyá wa àwọn ọmọ wa tí wọ́n wà ń bẹ́ àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa wọ́n wà ní àná má ju okùn ìwà lórí ilẹ̀ bàbá tó lọ́la ọlọ́dà ní pẹ̀sì rẹ̀ bàbá wa bàbá lè arúgbí tó fi wọ́n gba kókó ààyè tó jẹ́ pé gbogbo ìgbà lọ́kàn ó ń kalùkù ní máa sòó mọ́bí wà kẹ́fà ń ta dìyàrá kọ́ńtà rọ̀ tó bìyà وكيف أنسى ديارا قد تركت بها قوما كراما لهم ودي وإشفاقي قوما كراما لهم ودي وإشفاقي قوما كراما لهم ودي وإشفاقي قلت إذا تذكرت أياما بهم سلفت إذا تذكرت أياما بهم سلفت تحجرت بدموع الدم الآماقي تحجرت بدموع الدم آماقي تحجرت بدموع الدم أعماقي فيا بريد الصباح بلغ ذوي رحم فيا بريد الصبا بلغ ذوي رحم لمذهب أني مقيم على أهدي وميثاقي أني مقيم على أهدي وميثاقي أني مقيم على أهدي وميثاقي Òní jí ó لا kálukú ń ànílọ́ àwúgbọ̀n. Àní mú kí mú ní àlá àádé wà ní sáàtì. Àní mú kí mú ní àlá àádé wà ní sáàtì. Ọlọ́bá ni bàbá àbáwọ̀. Àmìnà. Ọlọ́dá bàbá ni bàbá wọn. Àmìnà. Ṣé kú ní ìsinmi fún wa? Àmìnà. Ṣàlìjẹ́ náà ń gbé wọn. Àmìnà. Ìgbọ́ gbogbo ọba tọ́kàn ó kí àwọn kan pẹ̀lú ànábì bàbá wa mẹ́rin wọ́n lè fún fún kàkàkà wá jọ wá dàpọ̀ àtàwọn tí wọ́n sẹ̀wọ̀n lẹ̀ àtàwọn àfáàrà àti gbogbo ẹ̀ sẹ̀wọ̀n torí ọlọ́run tí ẹ jọ dùgbà ọmọ tí ó ní ọ̀rẹ́ ní o ànábì o mọ́tà àbájú sílẹ̀ wọ́n ní kí àwọn bá fún nígbàtà yìí tí ìparẹ́ bàbá náà ni ó sì kí ni o ó tó kù ọwọ́ abẹ́rẹ̀ láti bàbá wa àgbà fún ó sọ̀rọ̀ bàbá lẹ́nu àṣẹ àlùfáàbẹ̀ àdọ̀tọ̀ mọ̀sọ̀bàlájì láti orí wọn títí títí tí ìbíbi tó dé wọ àkóso kìdíkìrì àdọ̀tọ̀ torí dókítà jẹ́ bàbá fún mi ní nàìjíríà wọ́n tó jẹ́ bàbá fún mi ní mamlaka so ìjẹba bá wọn ó ti wá pẹ́kápẹ́kápẹ́kápẹ́ká ilé lòtún ń bá ń pè mí lánàá mo ní à ah, dókítà ẹ pè mí pé má bàbá tòótọ́ àwọn àgbàlagbà máa sọ wípé mò ń ṣe tèmi lọ kì í sẹ́kọ̀ọ́ ọ̀pọ̀sẹ̀ ń ní mọ̀ gbàṣùgbọ́n gbàtà tí è bá ṣe bí wọ́n ti ní ní wọ́n ti pè ní bàbá mi ni wọ́n pàmì táwọn èèwẹ̀ mọ́ wá ní mọ̀ndánà tẹ́ mò ń kó ọ̀kọ́ tẹ́mi lówó mọ̀ lọ́wọ́ ẹ̀sọ̀ bàbá yẹ́ níbi ẹ ti ní. Tani ọba jẹ́ kọ̀tẹ̀. Tí ọba jẹ́ ajẹ́kọ̀kọ̀ sí ti ń jẹ́ ọ̀pọ̀tẹ̀ mẹ́nu. Àyè náà lọ́dún ti kọ́ báyìí. Dókítà ọlọ́run bá kí sí ẹ̀yìn sí o. Ọ̀rọ̀ yóò lè dàbò. Ọlọ́run jẹ́ ọ̀yọ́ dàbò. Ọlọ́run jẹ́ ọ̀yọ́ dàbò. Ọlọ́run jẹ́ ọ̀yọ́ dàbò. Yóò wọ́n náà ní kàfí rẹ̀ yóò ní kẹ́ ẹ̀yẹ yọ. Ẹ wà dàbò dáadáa. Dókítà tí bàbá tó bí àyè bí wọ́n ti dàgbà tí mo sì bá wọn bẹ́ẹ̀ tí wọ́n bá kó sí yàtà wọ́n wà máa sọ fún tàn pé yọ ọ́ lálẹ́ ẹ̀dọ̀ tó wẹ̀ ẹ́ lálẹ́ ọlọ́wọ́ jọ ẹ̀ lálẹ́ ẹ̀ka kì í lára ṣáwọn ọ̀la mo ti wá kí ogun sọ̀rọ̀ bá mo kí ogun màmá wa tó bá dáadáa bá ní sẹ́kù sórí dáadáa mo sì mọ ọkọ̀ bẹ́ẹ̀ báyìí mo wá kí bàbá tí òun náà lọ́tọ̀ nítorí wípé igbó ńlá kan tó là tí wọ́n ti jẹ́ bàbá fún mi láyé ọ̀tọ̀ á ah, ọlọ́dún ọjà yìí mọ́jọ́ ìfọ́síwọ̀ ọ̀dárù ṣọ́ọ̀bù tó pọ́dọ̀wọ̀ tí wọ́n náà dárù gbogbo pátá àti tí mo dákọ̀ àti tí èdè pọ̀fẹ́sọ̀rọ̀ ṣéèkì dr Ibrahim barakalọ́fíkọ́ ṣe Ismail náà ẹmọ́ mà gbogbo wa ìjọba òtù kan lójú ọ̀rọ̀ ní gbogbo pátápátá ọ̀rọ̀ dàpọ̀ máa fàbú sí ní o bó wá ń kí gbogbo àwọn àfà wa pátápátá tọba àdẹ́dà tí ó ń fi wọ́n kó iná ayọ̀ yìí ọbẹ̀rẹ̀ àtòrí bàbá ọjọ́ ń bẹ ní ìkàlẹ̀ bàbá àgbà ṣe alfáàbì tó sí ẹnu mi ò kọ́ ẹni tó lọ ń jà lálà ẹjẹ́ mọ̀ wípà wọlé bá bẹ wọlé bẹ́ẹ̀ <laughs> wà máa fàálà wuli jẹ̀lílù fàúwà jẹ̀mílù ọlọ́bọ̀ ní fílẹ̀ bàbá ní ní gbogbo gbà a tún máa báyí bàbá náà ní ìlàí tààlà mú kí ọba ìmọ̀mù lọ́bà lójú yóò mú kí àfáà mi tí wọ́n jẹ́ kọ̀rọ̀ ánà yẹ́mṣe mú sí kí ẹ̀nà mú kí ọba àgbà gbogbo àwọn ọmọ nkọjá ṣùgbọ́n ẹ̀yìn pé kí n tó jẹun mọ́mọ́ nkọjá ń lu àwọn gbogbo àbí ìwé sọmọ ìlú wọn <laughs> mo kí àfà àtẹ́jẹ́ wípé tàrọ̀bẹ́ìtì bẹ́yìnà àìdíhìn tífìlà ustaz ishaq abdulrahim ọlọ́ndàkùn mọ́jẹ̀kọ́rọ̀ yóò dáró ẹ̀yí ká ní pẹ́ ọwọ́ wọn àwọn bọ́sí bá ṣe wọ́n mọ́dúnlá ọ̀rọ̀ bí àwọn ní akọ́kọ́ wa ní ìbítìdà yìí wọ́n sì kọ̀ nínú wọ ìdájí ọ̀bẹ̀rẹ̀dà ò ní sílẹ̀ mo olùsí ìpín ó níná ó ní ìsáàtùwà ní wọ́n náà bọ̀t ní wọ́n kọ wa wọ́n sì wọ̀ wa náà bí ẹ̀mí jìbá ìnábà lọ múrọ́ lo ibi dákọ̀ wọn máwọn tó kọ̀ ọ̀gá àgbẹ̀rẹ̀ mo kí yíò mo wá kí gbogbo ẹ̀yìn àríma tó sàdúà kọ́lọ́ ọjọ́ ah kọba bàbọ̀ gbogbo ọmọ bàbá máa jù bí ló máa tí ó tí wọ́n ti kọjú ká nífẹ̀ẹ́ àmà látòrí bàbá wa àgbàdá púpọ̀ tí è dé orí aláàjì Lukman tí è dé wọ́n pọ̀ wọ́n pọ̀ aláàjì Mikael aláàjì kọ́ọ̀tìm sáàkèdè aláàjì aláàjì bọ̀rọ̀ fọ́fà aláàjì àbùfà táyẹyẹ

ṣe mo ní tó twenty minutes hmm? eleven fifty kára kò twelve hours eleven fifty bẹ́ẹ̀ eh. sẹ́wọ̀n máa dé mo fẹ́ ẹbí ìṣe sùn àná wà. alhamdulillah ah. ẹ̀yin bàbá wọn kí o dókítọ̀ wọn ibi náà yẹn ti sọ tọ́pìkì fún mi eh, wọ́n ti mọ̀ pé orin táwọn akọ́ọ́lẹ̀ kí ni mo fẹ́ gbè kí lójú orí bẹ́ẹ̀ wọ́n ti sọ tọ́pìkì fún mi pé. الإسلام هو السنة والسنة هي الإسلام كما نكي الإسلام وذنبي ونعم السنة أوتيت القرآن ومثله معه كما كني كني الإسلام سنة ذنبي كما أفع tọ́lọ́ wípé ó kòrò lè kí àwọn èèyàn lè

èèyàn bá fẹ́ máa ti ń ṣẹlẹ̀ lẹ́nì ẹ̀yìn àná ni kó ti tù téèyàn bá tún lẹ́yìn àná yóò mọ orú àpò tó sì ní torí òní kọmọnà ojú rẹ̀ ti fọ́ etí ẹ̀ ti di adéǹtẹ̀m tó bá fẹ́ sínà àná lábẹ́ ti wà ìdán wọ́n ní àlágbòye ibẹ̀ bọ́rọ̀ ti bẹ̀rẹ̀ tábà ti rẹ̀ jẹ́ ọ̀sàsọ̀yé àwọn ẹ̀rẹ́ gbàgbòye ààrí ìgbàgbòye jẹ̀máà ẹ̀dẹ́ àkọ́kọ́ mọ̀ lọ́wọ́ in tó jẹ́ ọmọ àdàbí ẹgbẹ́ ìgbàwí méjì ló pé sí o ìkan bẹ́ẹ̀bẹ̀ ọlọ́mfẹ́ ti ṣe tẹ́sílíyà fún gbogbo ẹni tó dòdó yé tán tó sì fẹ̀ yára yòókù ọmọ òdodo kí gbònà ọmọ pọ̀jù ọwọ́ àtàbíkà ti gbàsílámù o àbáǹsà bí ní mùsàmù wà nàìjíríà àwọn tí ó ń bẹ̀ẹ̀bẹ̀ táwọn fi ń sọ àdàrẹ̀ wọ́n ti pé àlìyàwómà àti mẹ́kùlàkún dínàkún wà àti mọ́tún àlẹ́kún nígbàtí wà rọ́bì ìkúlàkún ní ìsìláàmà ẹgbàrà ìbáfẹ́ gúnlẹ́dùn yọ farabalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ ń bá tó fẹ́ kí àwọn èèyàn kí kù kì wípé nǹkan tó wáyé báyìí àìmọ́ ni jẹ́ ní ọmọdọ́dọ̀ wa ajẹ́gbẹ́kẹ̀ ìsìláàmù tó pé ẹlá fi bẹ̀rẹ̀ sílẹ̀ gbọ́rọ̀ tó wá bẹ̀rẹ̀ máa tí sọ̀rọ̀ kan tí àfáwọn bá wá yọ̀ ń dá kí dáàbò àwọn yóò tí ẹ pé bàbá máa ń làwọn ti ní à sọ̀rọ̀ náà ọ̀rọ̀ ìní sọ́rọ́wọ́ bẹ̀rẹ̀ torí pé ó ń ló kí agogo wà láti wọ́n mẹ́sì ọlọ́run dákun bá mi bàbá bàbá o àmìnà wà lé olórí rẹ̀ wọn ọ̀kan bẹ́ẹ̀ náà máa fà wá ọ̀rọ̀ yẹn ó ju social media lọ ọ̀rọ̀ tó social media ọ̀pọ̀ àwọn tí wọ́n fún àwọn wá sí rè ní ẹjẹ́ àgbàgbà àwọn ọ̀rọ̀ kan bẹ tó social media lọ إياك وما يسبق إلى القلوب إنكاره ولو كان عندك اعتذاره فرب الرابع أن يقول لا تسمع بسم الله الإدراء إيه، إنه من بينها نبني لا تفلي صورك إياك وما يسبق إلى القلوب إنكاره ولو كان عندك اعتذاره فرب الرابع أن يقول لا تستطيع بسم الله الإدراء ẹnu dọ́kítọ̀ mùsùlùmí náà sí وكفاني شرفا sì wọ́n kàfá ní ìṣàrùfà ìpìlẹ̀ wa àti kápò ìsìlámù àṣọ ìtàgbò ìsìlámù sí wọ Ìbàdàn nǹkan là ń sọ ṣùgbọ́n bóòlẹ̀ sí wá sí rí nípìlẹ̀ jọ àwọn tí wọ́n ń gbà ìsìlámù pẹ̀lú wọn àwọn tí wọ́n gbà tú àwọn sówò wọ́n gbà ẹlùmí ìgbà pẹ̀lú ẹgbẹ́ ẹlùmí gbà pẹ̀lú pé mọ̀fúnmù rẹ̀ gẹ́gẹ́ wọn ọ̀má kí ni mọ̀fúnmù anẹ́bì ń sọ fáwọn kèfèrè mẹ́ta rẹ̀ pé kúrò láàrín ìtumọ̀ tó ọ̀sọ̀ ní ìfipé ká mọ́ gbẹ̀gbọ́ ká mọ́ sí ọ̀sọ́mọ́ àlẹ́bí ọ̀sọ́rọ̀ epo mẹ́ fún ọ ká mọ́ bọ oòrùn ká má fi oòrùn ká àwọn ti gbọ́yí láti bẹ̀ tó fi fún ẹ̀ṣọ́ rẹ̀ wọ́n ni wọ́n ẹgbẹ̀dẹ̀ wa gbọ́rùn tí Muhammadu sọ yìí nídìílé ẹni tó sàfẹ́lò oní ah, sẹ́wọ́n ti fine ṣé gbogbo ń tọ́ fẹ́ lùtù wá rí olùkọ́ gbogbo ẹ̀kọ́ ọ̀hún sí ọlọ́run sẹ́wọ́n ti èyí tí ìlú gbogbo ń tọ́ fẹ́ ẹnì kan wá dé oníkúlù láàrin láàrin ìlọ́ tó fi rú ájà púpọ̀ tó wá sọ́lọ́ jẹyọ kan máa lọ táà ní sáàmìta ní èsì tí mọ̀ kàtí èsì ìbọ̀ sí ṣe mọ̀ wá jẹyọ kan tẹ́lẹ̀ yọ fẹ́ sọ báyìí ìgbà tí ìsìlámù ní kéwú díẹ̀ díẹ̀ díẹ̀ lọ wà káàkiri òótọ́ wà ọ̀rọ̀ tí mo sọ yìí ìsọ̀rọ̀ 90 sí o ìsọ̀rọ̀ 80 sí o ọmọ bá gbà mọ́tìlá ọ̀rọ̀ bí áṣírù títí wọn kí ni nǹkan tí ó sẹ́kù nínú àwọn tí mo fẹ́ máa sọ tó bá sírù tí wọn tó wá jẹ́ pé èèyàn pèrè àwọn díẹ̀ lọ́lọ́làbẹ̀ òní ọlọ́run ti bàbá ṣe ìmọ̀lẹ̀ fóònù síbi wọ́n làbẹ̀ kìí pé kòjì lásìkò wọn bọ́ọ̀ta wọ́n wí lápẹẹrẹ àfà tí wọ́n pè láàfà ẹni ọkọ̀ kí ó ní ẹ̀gbà lákẹ́

tẹ́ẹ̀sì mọ̀ wípé àdéhùn ti ń bẹ lọ́dọ̀ ọ̀bàdẹ́gbà tí èyí àjọ wípé ẹ̀sìn ló rọrùn sí. فقلت أبشر فإن الله ناصرنا فقلت أبشر فإن الله ناصرنا محمد لا مسواد الليل والظلم محمد لا مسواد الليل والظلم مهما اختلف سواد الليل والظلم فإن فجرا سريعا سوف يقبر فإن فجرا سريعا سوف يقبر أدوني النصر للدين ليس النصر للصنم النصر للدين ليس النصر للصنم النصر للدين ليس النصر للظلم àdéhùn ọ̀déhùn lọ́nà nǹkan yẹn láwọn èèyàn wọ́n rí náà kí ní ìkọmọ agbára kẹtù fi ń bẹ tó tún borí gbogbo dáa mẹ́bẹ̀rún tẹ́lẹ̀ rẹ̀ borí pẹ̀lú àwọn èèyàn wọ́n tọ́lú àpá sáà tọ́bá ti wá èyí ò ní ẹ̀rí sẹ́mọ̀ ọkàn lọ́mù kẹ́kẹ́ àwọn ẹ̀wà wò pé ah, àfáà ní bára pamọ́ fún àtẹ́lẹ̀ ní àtàlágbàrá báyìí ní sọ̀rọ̀ bá ti ádákú ní rẹ́kẹ́ wọ́n mọ̀ sáré gbébọ̀ kí làbá sí o àfáà ní ọmọ òfú rẹ̀ kí ló bá ṣe náà wó bọ́lá kí ló gún tí wọ́n kọ́ mi náà èyí mo bá lè mú bẹ̀jẹ̀ òun ní ọba rán yọ́dà omi sáà ní olè nǹkan sáà Thank you. <laughs> tó bá jẹ́ fẹ́rẹ̀ tẹ̀lẹ̀ rẹ̀ ní ewé kẹ́mẹ́ ewé sóró ní o tẹ́bá ti kìrìra tó tó rí bá ń fọ́yàn nátọ́rọ̀ nìyù yóò lọ wọ́n mẹ́wé ń tẹ́lẹ̀ bàbá àwọ́pọ̀ tó ka fásí àṣí ṣe dẹ̀lìlù kan lọ́kàdẹ̀ bẹ́ ń gbà náà tí kẹ́ pọ̀ tó bẹ́ àbí kílà àti ìṣe ìrìnà ẹ̀sì ṣe yẹn ọ̀bẹ́rẹ̀ àwọn ìrìnà sí nígbọ́nà lọ́rùn ta ní ọ̀pọ̀ ń fásí àpẹ̀lú tẹ̀lìmí fátíà ìgangan bó ní oṣù ká bí ó ti máa ká náà bẹ́ẹ̀ sì ni gbogbo ìdáhùn ṣì ibi ọlọ́run ó gbèdà jọ ọ̀dẹ̀ àlérò kílíkà ó máa tán ma ń já àwúlì ìsìláàmù bìtọ̀rí pọ̀ tí kò ṣàkọ́ṣàdé ṣíwú sí bà àléyà láàrùn ti ṣàléyà gbogbo ọ̀nà tí ṣàbá bàbá yà tó bá ti jẹ́ pé ìsìláàmù mú ìṣẹ́sì kéèyàn mọ́ gbọ́ mi níjọ́ náà lọ kọ̀ gbọ́ mi in tí ó pè ní ìsìlámù fún un bàbá wa kan bẹ èmi wọn bá ń bá wọn parí bó wọn bí wọn jọ kẹta àpapọ̀ lórí orí ọ̀gá wọn ní àdá àti àti àwọn ilé gbọ́nà láìkúnra gbogbo àdá gbogbo àtẹ́ tí wọ́n tún ọ̀bá rí wọn ìfájì nítorí pé bẹ́lẹ̀ bẹ́lẹ̀ bá ń tí wọ́n máa bùn bí ẹran orí wọn torí gbogbo àwọn olókúnlẹ̀ lọ fò orí gbàdà pẹ̀lú wọn yóò sáàlì tẹ́ iná fi ń sagbára níjọ́ náà lọ kí lẹ́ múlọ́ wọn ni ah, kí náà múlọ́ ṣubú ṣe alùgbò náà dira fún ẹni ah, mo ní ẹ̀sì lẹ́rì lórí ẹ̀mọ́ náà lẹ́rì ìgbà tí kí ó tó kí ń súnmọ́nù o mo ní ìṣẹ́fọ́nà lọ́sọ̀tọ̀ tó tó làǹfààní wà á ìtú làwọn mọ́ta tó ní púpà sí bẹ́ẹ̀ lọ́pọ̀ náà nù nígbà ní gbogbo tẹ́yìn àbárí ẹkùn tẹ́lẹ́bọ̀ àbáyíwọ́n ní ṣe tí èmi àti lónìí táwà ti ma wípé àgbọ́dọ̀ dé yóò mara káwápà lóògùn ọlọ́run ṣe a ní sùúrù dáadọ́ lè borí dáadáa ẹni ó sì borí dáadáa yóò òkútó ń bá gbàgbẹ̀ fún ọwọ́ wọ́ná yóò èèyàn ìdúró gbé ẹ̀mí látẹ̀lọ rẹ̀ kò gbé oko rí wọn ò sì wò ládúlé nǹkan ti dàrú in tí mùsùlùmí máa dàbí nǹkan tuntun gbogbo àwọn ọgbọ́lọ́gbà ẹ̀sìn tó ní orí sí ìkìlọ́fà tó jẹ́ orí bẹ̀ ìbẹ̀mọ̀ bọ́ì ó sì ní ìpìlẹ̀ díẹ̀díẹ̀ báyìí ni ọ̀rọ̀ wà àwọn èèyàn bóde ṣe bí sítàrì là ń sọ wípé àwọn mọ́ wà àti ìsọ ti ìlú mi ó ní àbúrí ah, ni lọ wọ́n ní ọmọ hmm, gbogbo àwọn tí ẹjọ́ bí ẹ̀ papọ̀ ìní ìpapọ̀ ìjọba nìkan pásáfọ̀ pé kọ́ máa wà lónìí wọ́n zà wádà rẹ̀ pẹ̀lú owó ọkọ̀ pẹ̀lú yóò sì gbé àtẹ́rù kankan láti ibùdó kan ọkọ̀ yọ́nà nígbà tí wọ́n ó dé tí ó dé ọ̀dọ̀ àfáà rẹ̀ àfáà sọ̀rọ̀ pé káràjẹ́rù káràjẹ́rù bó ti wá ọ̀gbọ́n jọ ah, àfáà sí ilé jẹ́ ọlọ́run wá sí ẹni ilẹ̀ tó lé sí èdè lẹ́yìn ọdún méje ó gbé jù àfà rẹ̀ tàbí kí náà wà ìdí tó fi níbi kó gbédè fún àyàn òní àwọn ọdún mú wọ́n ma ń wà pé àlékún tó ní wọ́n tẹ́lẹ̀ lókè tí ń jẹ́ àbọ́dámọ́ ìlàmọ́ àjẹ́ráyé àǹkàrí tó wọ́n tẹ́lẹ̀ lókè tí ń jẹ́ àbọ́dámọ́ ìlàmọ́ àjẹ́ráyé kálí tó ń gbàmù pé tí ń jẹ́ àárí àámójú ayámójú fẹ́lẹ̀ bá tó ń sáìsáì ní jẹ́ bí bọ́dámọ́ ìlàmọ́ àjẹ́bí sí mímú tó ń sáìsáì ní jẹ́ mi bí bí sí mi bí sí mi Thank you ebi pílẹ̀ ìpínlẹ̀ gbogbo wọ́n náà lò ọwọ́pọ̀ ogbèjì àfà wà nílẹ̀ ìyàhàm ọlọ́run tẹ́lẹ̀ ní tó ní ọpọlọ ọgbọ̀dún mẹ́jọ pàlùkù àní ọ̀rọ̀mọ́lúlò ó sì kó ogbó ẹrù ẹ̀ gbogbo ìparí ìjọ́ ìjọ́ ẹ̀ ó sọ gbogbo àwọn ìgbẹ̀jọ́ ọba kẹrù ọsáwà àfáàfá rẹ̀ káàkiri ọba ṣẹlẹ̀ ọlọ́ṣẹ́ ẹ̀ṣẹ́ dáadáa sí ní pọ́n ṣàdúrà àpapọ̀ tí ó ṣe àfáwà gbọ́rẹ̀ pé gbogbo tó fi só ní ìmọ̀túnmọ̀ rẹ̀ ọlọ́ gbọ́rẹ̀lẹ̀ padà ókè táúsírì ọwà ọdún mẹ́jọ kéré ẹwà ń bọ̀ nílé kìtìyàwó ń bọ̀ ń bọ̀ àwọn tí ó fojú winá náà tẹ èjìká àwọn gòkè tẹ́bí àti yí búnú o 48 yẹn lọ́wà tó tẹ̀bí wálé níjọ́ tí ó dé gbogbo àwọn agúlé àti ìrètí rẹ̀ kódà àti ọ́fíìsì rẹ̀ ààrẹ tí ó darí rẹ̀ fún ọmọ ìrẹsùn bàbí mọ́tàlájì èrò àlọ́ máa ń lọ èrò àbọ̀ máa ń bọ̀ ìsí nǹkan ló sọ́wọ́ mẹ́ta ní kọ̀ máa ń kí ẹ̀yìn tí ọba jẹ́ ọmọ lẹ̀ ọmọ kí ó lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tí ó dá wọn sí oko bàbá aláwo bàbá ayé àfẹ́yìn dáwó ẹ̀yìn ọmọ mi ẹ̀yìn náà máa tẹ̀lé ọmọ rẹ̀ ó ń fáwọn díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n rí ẹ̀kan àwọn wà bẹ́ẹ̀ ń gbé ibi wọn jẹ́ mẹ́ta náà ó ní ìsọ̀rí ìsọ̀rí ẹni ẹgbẹ́ ẹ̀fúnkúrà nínú tí ó bá débi kan wọ́n sẹ́wà tó bá débi kan wọ́n tó ọmọdé ń gbé bí ọ̀rọ̀ ìyìn àfáàlọ tó wọ́n bá ti dé sẹ́bí kó sí ẹwà ó tẹ́ sẹ́wà lọ́nà lọ́pọ̀ ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ wọn wà àfá àtẹ́lẹ́ra àwọn tó kú díẹ̀ pamọ́ inú wọ́n jẹ́ lálẹ́ ìgbọ́ náà yóò jẹ́ lọ́kẹ̀ẹ́jì ọ̀rọ̀ yóò lè dáhùn nígbà tí èyí lọ́kẹ̀ lò rẹ̀ ọmọ kan náà tó dé sẹ́kì náà rẹ̀ ilé ike ó ti kó sí ilé ike ó ti kó sí ìdájọ́ náà lọ ẹbí ọ̀nà ọmọ kan bàbá wa kan bẹ ọlọ́run kí àbáyé bàbá yìí ah, ọlọ́run bá ti bàbá wọn àwọn bá bàbá àti bí wọ́n ti ń pa aláǹkàpà kankan ní ọkọ̀ ọ̀rọ̀kọ̀ ní kankan bàbá lọ́sọ̀ọ̀sẹ̀ ìjọ ẹ̀bìẹ̀ fifteen tó gbọ́dọ̀ àwọn ọlọ́run kí wọ́n jẹ wọ́n kò nú àgùn lọ́gbọ́n bàbá rẹ̀ ẹ̀rọ kan ọ̀gbọ́dọ̀ tán lọ́wọ́ sásùn rẹ̀ títí tí tó dùn ẹ̀jẹ̀ ní ah lọ́fẹ́ sọlẹ̀ ayé ìdára báyìí wọ́n wá tó fi tóbi ọdún mẹ́ta tí ó nà wọ́n lọ́gbọ́já tí èyí ka kí ó kẹ̀kẹ́ nù lé ojú ọ̀pọ̀ òkè ń gbọ̀ pẹ́ àwọn arúgbó rẹ̀ jẹ́ pẹ́ sípò mo sì máa wá jí àlọ́ ní òun lè fàṣírí àbá tó bá tó jẹ́ mútu fún òtún lọ kẹ́dì ẹ̀fọn náà kẹ́dì lágó mẹ́ta màbàwẹ́sẹ̀ mi lọ́wọ́ bẹ̀rẹ̀ fúra ní. àwọn ọmọ ilé ayé ṣe ìbáde ọ̀rọ̀ jíjì bí sí láwọn àti ìyá àwọn ọmọ mẹ́lẹ́kà ní ìgbà tí wọ́n ní àwọn ìyá ní mẹ́lẹ́kà bá wọn o bàbá báyìí ti fẹ́lẹ̀ sí àtẹ̀nínà lọ yẹ̀ wọ ọmọ ẹ̀ láti ẹjọ́ ìgbogbo dápàdíkà ìgbogbo ìmọ̀ wọn olé ọ̀ká ó lòun tó mọ mọ́ra tó rán ọgbọ́dọ̀ ohun ọgbọ́dọ̀ rẹ̀ nì kò sáàmùrẹ́ ní bí àwọn kan wá àdáyẹ̀yẹ̀ra mọ́sálásí àdúgbò bàbá tó lẹ́bẹ̀ lọ́bá lóun wọ́n sàmọ́sálásí àdúgbò ìwòbẹ́ púpọ̀ tó bá dámù káàkiri àwọn kan sára àwọn jẹ́ làfà bá ń kírun fáwọn ẹ̀kọ́ àwọn ìgbóhùn kí ó báyìí ibẹ̀ bàbá ti wá ń jà kí ó tí lágbájá mọ́ kanú ilé ọdún ìjọ́ sí kírun fún àyíyí ni ó wá pè bàbá wá tẹ́ǹfọ̀n wọ́n kí ah, ìyàlọ́pọ̀ kí ó túnmọ̀ ìwìkú ìmọ̀ wúra láfà rẹ̀ wá ń gbẹ̀ ìyẹ lọ́wọ́ mi àjọ́ pọ̀ ẹ̀dì ẹ̀rẹ́ kọ́lọ̀ tó bá ní kò rí àgbèrè díẹ̀díẹ̀ rọmọdọ́nù dé àfáà tó ṣe wà náà lọ́tọ́ báyìí ìjà àrídó kálukú gbé wá ní jáka ọwá di ẹgbẹ́ àpé tí a máa rọmọdọ́ láti dínà náà gbé wá tí a kà jẹ́ ti ìjẹ̀bú ẹ̀tọ́ kóńgò ẹ̀ta kóńgò mẹ́wàá káfíra ẹ̀wà ẹ̀tọ́ kóńgò mẹ́wàá káfíra ẹ̀wà rẹ̀ kí làwọn kan gbọ́nú àwọn ìjọba wípé ìyàwó mọ́mọ́ ti ń ta gààrí o àwọn òsì gbọ́ pé ń ta gààrí tẹ́lẹ̀ jágà àwọn ni ń ta yìí bọ́ọ̀lù jágà àwọn òkè rẹ̀ ìmọ̀ àkùnmọ́ fún wọn lámàánà. jàmáà ọlọ́run kí àwọn ọmọ yìí ààrẹ ìdọ́tún ààrẹ ìlúsì nínú ikọ̀ nínú ìbàdàn yìí tí wọ́n lọ mọ́kà pẹ̀lú gbẹ́ẹ̀fẹ̀ẹ́ lọ orin àbáà mi tí mo kọ́kọ́ kà fún ẹ̀rọ àwọn lọ pẹ̀lú bàbá bàbá wa ikọ̀ tó lọ sí mẹ́kà kẹ́yìn nígbà tí ó pọ̀ ọ̀la bàbá mọ́mú bàdà yìí ọlọ́mọ fún lápò dáadáa tí mo lọ kí wọn tí wọ́n wọ́n láwà ní mo wá ń sọ̀rọ̀ láti bàbá wa dùn bàbá ní àwọn bẹ nínú ọmọ kéékèèké tó jẹ́ wípé pátálátó làwọn gbé lọ mọ́tálásí ní ọmọ wọn pé àwọn ah, ọmọ ilé kan bẹ́ẹ̀ lọ wọn gbogbo ọ̀fẹ́ lọ wọn tí wọ́n bá ń lọ níjọ́ náà lọ́wọ́ wọ́n bèèrè àwọn tó fẹ́ lọ bọ́yọ̀ ogun ní kankan ní àfáàgbàtọ̀fẹ́ lìdí wọn bàbá tí èsì jọ ń lọ sọ́jọ́ àbá bàbá wọ́n yìí ní ọjọ́ tí wọ́n kú ẹrù sọ́kọ̀ pé wọ́n lọ ní bàbá yẹn klọ́kì 120 ìlú orí wọ́n bá fẹ́ tásẹ́fẹ́ bá fẹ́ lọ ní orú náà fẹ́ lọ wọ́n kọ̀kọ́ dé Kánò wọ́n sọ kalẹ̀ ẹ̀dẹ́ wọ́n gbalé wọ́n lọ bá máa mọ̀ àdúgbò pé tí wọ́n bá fẹ́ ṣẹlébìrà ní ó tó elùfẹ́ yóò máa rí lójúmọ́ wọ́n wá ń pè hàn kan látàrí ìwọ́n sọ pé bíbí àjẹkẹ́lẹ́ mọ̀ sọ ọmọ tó bì wọ́n wà bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wọ́n máa lọ fi lébìrà wọ́n máa dáwọ́jọ́ wọ́n wà ní inú ọ̀rọ̀ tó sọ́rọ̀ ah wọ́n ní ìlútọ́ wà báyìí ẹgbẹ́ lọ́nà ojú báyìí nítorí pé omi bí márùn lẹ́ẹ̀kan lọ́nà ẹgbẹ́ nígbàtẹ́ fi ń ríṣẹ́ ṣe ẹra máa jẹ́ lẹ́ẹ̀mọ́ fún pamá iwájú sáájì lọ́nlọ́wà àwọn oníkọ̀ ti sáájì ẹ̀yọ̀ ọ̀dà pọ̀ ló fún wa ṣùgbọ́n tẹ́lẹ̀ bèrè bẹ́rẹ̀ nígbàtà gbogbo tí a ti ní lọ́ọ́ díẹ̀ wọ́n bà lé fẹ́ ó lọ́ọ́ bá máa mú bẹ̀rẹ̀ ẹ̀dá kò fi iṣẹ́ ilé ìgbìyàwó làwọn lè máa ṣe o wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi jẹ́ wípé àwọn mọ̀jọ àwọn tó fún pamọ́ mọ́kà làwọn lọ ìlú ọ̀nà tó sọ ah! ibùdó gírígírí yẹn lọ ẹ̀kẹ́ tó lọ ṣùgbọ́n ìlú o lè máa ń pọ̀ lójú ọ̀nà ìmọ̀sọ̀tà àwọn ìtàwọn olè jẹ́ sọ fún mi tọ́pàdé wọn wọ́n rí àwọn àìmọye èèyàn ibi ẹ̀sìn kírọ́sì ìjì tọ́jọ́ wípé omi ńlá ni kẹlókẹkẹ wọ́n ti kírọ́sì tí ẹ̀dá ń dáwọn ìyá jẹ́ráyé wọ́n ń lọ pàdé ọlọ́sẹ́nà náà ọlọ́sùn ti sọ bùtúùnù lẹ̀ tó ti di màpọ́bí wọn kọ́dà lọ́dún náà náà ẹ̀tùjẹ́ ń gẹ́gbẹ̀ tó yíò fún lágbàrà ìgbé sọ́bẹ̀ ọba jẹ́ jẹ́gà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bí ọdún mélòó bí mẹ́ta mẹ́rin márùn tí wọ́n ti lọ wọ́n máa dé mọ́ akú oríire àràfà náà ah! automatically ìjókòó ọdún kàtọ́nà gbogbo ni wọ́n kú ṣara lágbàdẹ́ sí ẹgbọ́ ìrọ̀ nígbà káwọn lè bára fọ́dún ìrìnlẹ̀ nìkan ìgbà gbogbo ilé gbogbo ẹ̀mọ́ra wọn wọ́n jókòó jẹ̀mọ́ kí gbogbo wọ́n wá dáwó jọ fún àpé ẹ̀bá nira tí ààbò lẹ́jọ́ náà lọ gbogbo sí wọ́n ti gbàgbé ìsìlámù làwọn gbé lọ ìgbé sì gbé lọ wọ́n ti ṣe tọkàtọkà tẹ̀mìtẹ̀mì ibi tí bàbá wa àgbàlámẹ̀fẹ̀ tí ẹni ọkọ̀ mọ́sájí àkọ́kọ́ sí ìyá tó bí bàbá tó bí ìyá ibẹ̀ ní ti ń dáná àkàrà wọ́n mọ́ ń pè ní bí ayé ọgbẹ́ ṣùgbọ́n ìrìnṣọ́ ìtàn ìtàn yóò ìtàn yóò pé láìrẹ̀rẹ̀ lọ tí àwọn olóyàrá yìí jẹmọ́ àwọn adáwùjọ kan adáwùjọ kan tí wọ́n bá ní síkí ni ó wọ́n bá ní ràtí àbọ̀ ṣe jẹ́ òsì ìdá òsì gẹ́rà lọ́wọ́ bóòlù ó ti débi bàbá jùlọ gbogbo gbà kílẹ̀ láti lọ ara wọn ní sàrúwà pé olóòtàkùn bá gbà wọ́n mú àwọn ìrìnàjò àti lọ́dún ní ilé kí wọn wọ́n ní ẹ̀yọ́ ọmọ kí wọ́n ẹ́ sórí rẹ̀ ìgbà tí ó ń kó àwa lọ etí odò ní àrí akódé o in tí ó máa fi gbé èèyàn láti tí odò dé big package kò sí lásìkò tí a ó ti wà lásìkò tí ó pọ̀ wá ń sàdé òkú èyíké ìrọmọ ní òfin tọ́lọ ń bá sàánú ẹ̀ ní tí máa gbé èèyàn láti big package bí ìlọ big package tọ́bẹ̀ rí tí ń tẹ lọ́n ọwọ́ akọ̀fẹ́ lè ṣùgbùrú lè ń gbà lọ́wọ́ rẹ̀ ìgbà tí ń tẹ lọ́ máa fẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀dọ̀ àwọn ni ní padà sí àwọn àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ wípé ibi ìsìláàmù wà kọ́ ìta àbánà àwọn bàbá yìí nípìnlẹ̀ wọ́n ń fi àwọn nǹkan kan kún níjọ́ tí ẹ̀sìn ní ìdí rẹ̀ àwọn èèyàn wà ládúrú mẹ́kà tó tó báyìí wọ́n wà àbòdí mẹ́kà ìbẹ́ẹ̀sì ní bẹ́ẹ̀lú ìsìlámù tó tọ́ téèyàn bá lọ àjò kìí ṣe mẹ́kà nìkan ẹni àjò ṣùgbọ́n kìí ṣe gbogbo ìgbà náà anábì ṣe pẹ̀lú wáyàtọ̀ wá ṣáàkù rẹ̀ lọ́rọ́ wí ìmọ̀ kọjá tààbù kìí ti ń bọ̀ tàbí nígbà tó parí gọ́tọ̀ tó pẹ̀lọ́kọ́ sọlọ́wọ́n rọ́bì wọ́sàlámù àlè ọ̀pọ̀ ẹ̀rẹ̀ sáà ti dúpẹ́ bọ̀dù bàdẹ́dà táyé bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ẹwọ́n tó àtọ́nà lónìí ṣùgbọ́n tí ń bẹ nígbà tó ní pé àwọn arìnrìn rí mà ọwọ́ àpò ẹ̀dí ọ́ sàlàyé fún a wípé ìjọ tí wọ́n fàwọn ilé ìkùn wọ́n mú kàtà kí wọ́n fi polówó ẹ̀sìn jọ́nà ṣùgbọ́n tí ò ní ìdí polówó mọ́ wọ́n tó ní ti polówó ẹ̀ báyìí afẹ́wọ̀ mọ́kà afẹ́wọ̀ dímọ̀ wọ́n wọ́n ní torí ká ní sẹ́mọ̀ pé kó ní àwọn tí ò sí ìlú léwu ọ̀ sáà níbi ọ̀rọ̀ báyìí àwọn kan wájú wa ibẹ̀ òun ló bí kí wọ́n máa wá gbẹ̀rù lágbára àfọ́ ọ̀kà wá bá ọmọ yìí ní

ìmọ̀dé àwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìntẹ́ bàbá yìí gbọ́n ní ìpìlẹ̀ wọ́n ti pàrà ìjọ ọ̀rọ̀ lọ́bá wa wọ́n wá wípé aṣọ pọ̀lọpọ̀ kí wa àtẹ̀dé lákọ́ nípìlẹ̀ àwọn èèyàn ha mọ̀kọ́ ma ẹ́ dàlíà dùrẹ́bí sàmàkìyà bámbámbámbámbám làmíyàtù lùwárdí làmíyàtù àjẹ́m gbogbo ẹ̀ bámbámbámbámbám tó ń ti bẹ́ẹ̀ ìjẹ́sì ní ìdì gẹ́gẹ́ tí ó jẹ́ tó wọ́n fẹ́ sì yẹn ṣe àgàtọ̀dé bẹ́ẹ̀ fúnkàlùkù pàtì ìgbà tó gbogbo wá ń dé ẹni tó ti mọ́ tó ti mọ́ sọ kéwú lẹ́nu tó wọ́n mọ̀ pé kí ìjẹ́sì ló ń sọ lẹ́nu wọ́n wá pé méjì àwọn kan fi ìṣọ́ ọ̀gbà ah, àti tó ẹta máa kàtẹ́lẹ́ ní kìtàbù tàwíì وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم ìgbà táwọn àmá jákí bí tá ń lọ ọwọ́ àwọn ọ̀dọ́rọ̀ lọ́wọ́ agbèjì nínú ọdúnrẹ́dì nàìjíríà ìwádìí aláhàkọ́gbọ̀n kọkọdé láti fọ́nà láti sọ léyà àtàbà ibi tí máa mọ̀ ń dúró sí ọgá jù ẹ̀dẹ̀ fọ́lábọ̀dùmọ́ ní ìdàjí ẹ̀fẹ́ àgbàlẹ̀ no àti kí o sọ̀fún náà àmì ìdẹ̀lẹ̀ bá yíjọ́ ìlú ilé ìdájílẹ̀ àti sọ̀fún bó ṣẹ́rí ibi tí mọ̀ bá lọ́mọ́ dúró kọ́ gajú bí ti wà ní lọ kọ̀ sẹ́lẹ̀ láyé àti sàfàkù ti ìjájíláyé ẹ̀rọ láti ẹ̀rọ ẹ̀rọ kò ní ọ̀ lẹ́nu kọ́ láyé lọ́wọ́ pé ẹ̀ àfáà kí ó kọ́ ẹ̀ ọjà káti ẹ̀sọ́ pàwà báyìí tẹ́ bá ní àpọ̀ àti ilé pàápọ̀ báyìí oṣẹ́ mẹ́gbẹ̀ mẹ́sàlájì ọlẹ́ ìṣọ́kọ̀ àlọ́rí ẹ̀nà ṣùgbọ́n ẹ̀rọ bàbá wa tí a ti kírùn bí oníṣẹ́ náà náà mọ́kọ́ alógún wọ́n ti wà ní onáwó onírò ìyà ẹ̀ bàbá mi náà kọ́ ah. ah. ọ̀nà náà wà bẹ́ẹ̀ o ìgbà tí a rí mẹ́ ríbi tá ń lọ gẹ́gẹ́ ẹni tí ó mànà lọ́fẹ́ sọ ẹni tí ó mànà ní bá ní sọ òní kò sì sí láti gbónìyẹ tàbà mánà kí ni ẹwà sí lára àti bọ́ wà lápàdé bí ebó lẹ́ntọ́lọ̀ ọba pẹ́tọ́lọ̀ kàlùsù tàbádà gbò wà tí wọ́n mọ̀ sọpọ̀ tàbí dr lẹ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ bá sọ́rọ̀ ìmáàmù wà làwà mọ́ ni máa nígbàtí a wà ní bóyá sáàrí sanawi inú ìjọ́jì èmi dr saheed hafi àti àfáàmù àbíjú dr saheed alọ́sùn ìjọ́nà àti mọ́ àwa pẹ́dé mọ́sùkì wọ́n ti kí o àwa bá wọn ní orírákẹ̀lẹ́ kejì amúkànwá asálámà àwa fẹ́ kí rọ́kì àtàlì fàjírí bàbá kẹ́kẹ́ ti gbọ́ta ní àbá sọmọlẹ́ tó rẹ̀ gbogbo ẹ̀sìn ẹ̀sìn sọ fún àwọn wọ́n lẹ́yìn ìfún òtún gbọdọ̀ kírùn-ún tí wọ́n bá ti káṣùn bá sọ sáré gbogbo tẹ́sẹ̀ yìí fi ilẹ̀ fún mọ́mù ní ìsìn lẹ́yìn tó fi yọ ọkàn ṣé ẹlẹ́dìkéwù nígbà pẹ́ ilé ìmáàmù bá ní ẹ̀sìn òjì bàbá ṣàdàpọ̀ bàbá bàbá kẹ́kẹ́ ẹ̀ ń bọ̀rọ̀ ẹni kí wọ́n máa gbà rọ́bì nígbà alhamdulillah dábà alhamdulillah ṣe ma alájì abdulwa ha ẹgbẹ́ bàbá mọ̀ pé kí wọ́n alájì ló fọ́n gan àwọn fọwọ́ rẹ̀ mi kò jẹ́ ọmọ kékeré náà bẹ́ẹ̀ tí wọ́n kí rẹ̀ náà tó kí n tó gbé yẹ́rì jìnà sí ẹ̀mà kíra kan ìtọ́rọ̀ kí n tẹ́ ń pè ní kọ ìdá tó ń bá kódà èyí ó kọ̀kọ́ torí kodò pé wọ́n ìbàbá ń kàn náà wà ní àtẹ́jọba wọ́n ní kí

tó ń lé ààlé fèsì bàbá ni tó lé ẹgbẹ́ ìṣòwò kọ̀rọ̀ láyé ó bá jẹ́mọ́já ilé ìlú bá ti bá rú ẹgbẹ́ ọmọ kí ọmọ bàbá tó fìdí padà lọ́wọ́ sàdúwà fún mamu mamu wíwà ní lórí rẹ̀ jùwa ẹgbẹ̀ fún tí ó fi jẹ́ pé tí ó bá dáàkù àfà tó gbọ́wọ́ làwọn èèyàn kọ̀kọ́ wí. ìjọ tí wọ́n ń wà àṣeyọrí káàkiri táwọn tí ó gbẹ́sí lọ́jọ́ náà tí wọ́n ní tí ó sọ fún pé eléyìí ni eléyìí èyí tí èyí ò jẹ ìgbà tó di pé òjò tó dé ààrẹ ìjọba ní sàlàyé ó fi yàtọ̀ bàbá àbàmọ́dù lárọ́bí bàbá àbàmọ́dù lárọ́bí wọ́n ní àṣìṣẹ́ àfàbàtìlẹ́sì ìlú ẹ̀dá kótó torí pé gbogbo nǹkan tó lọ ń dá ẹjọ́ ẹ̀yìn tẹ́ ẹbí wa ẹnu ìlàdí bọ́ ìlọ́lẹ́mí àforíjì àti nǹkan kan oná nìkan ìdé oríjì yàn ọ̀rọ̀ ìdé oríjì yàn ṣùgbọ́n àwọ̀ ọ̀fẹ́ kí ọ̀tẹ̀ ọmọ ọbẹ̀ ilẹ̀ ìṣẹ́ ìdàpọ̀ ọwọ́ àti bàbá ọwọ́ àti orúkọ ọgbọ̀ àbájọ́ lẹ́nu ìṣẹ́ lọ gbogbo káwọ̀ mẹ́jọ káwọ̀ ìgbèrè náà wọ́n káwọ́ àwọn dáadáa tí wà ń sọ fún wọn pé ẹ̀fẹ́lẹ̀ ilẹ̀ ẹ̀fẹ́lẹ̀ ilẹ̀ ẹbí díẹ̀ ni ìjọba yìí á ìyàwó tí wá gbọ́rọ̀ mọ́ lẹ́nu náà pé kó láyìn sí ìbàdà mélòó lórí bá ń wà fájọ àwọn tá a jẹ́ ìrọ̀rùn táǹkà àti wọ́n ti dájọ́ ọkùn kéde jọ méjì wọ́n sọ́rọ̀ kan kó ti pọ̀ jù kí mo fẹ́ máa mú pọ̀lú àlìkì àmọ́ òdìdí jọ méje pọ̀jú wọ́n náà mú lọ́rọ̀ pọ̀ pọ̀jú nítàfẹ́ jẹ́nu kí yọ lọ́rùn sí ìmọ̀ sọ́dọ̀ mú rí pé mo rí jẹ́ mùsùlùmí ní òdí ohun àtúnà tó kírùn sí ọlá káfẹ́ bá jẹ́ mùsùlùmí ìgbà tó fi ẹgbà ládá kí ló fà á sí ìjẹ̀bí ilé láì tí wọ́n bà wá rí orí gọ ìmọ̀ òun wọ́n bà wá dápọ̀ jẹ̀mọ́ ẹjẹ́ àjọ sínú mọ́sílẹ̀dọ̀ aláìsí من حديث ẹgbẹ́ ìjọ sọ̀rọ̀ pàtàkì àti ìpínlẹ̀ mọ́bọ́ àbúdá ìgbé gbogbo aṣọ ìmọ̀ sọ̀tàlá lórí àti fámìlì lọ́jọ́ kan ó ń sọ lọ́wọ́ لبيت الدجال أخوفني على أمتي دجال تنوي انت متنبر جولو فهو أمامي أشي واو عندي وراء قبو قلت لا كده عمي oníṣẹ́sà ilẹ̀-ẹ̀kẹta níbi tó wí àbújá ní ìmọ̀lẹ́ o fàkóntù yà rọ̀sùlọ́wọ́ lọ́kùnrin dàjálì ìjọ́ dàjálì tún wà tuntun bọ̀ lẹ́rù lórí kúmà rẹ̀ tó o ti sọ fún wa kọ́dá ìjọ́ kan bẹ̀ sí àgbẹ̀bí ìròyìn dàjálì tàn sí ẹ̀rù bá wọn sọ àbà wọ́n ṣe bí yọ́ yọ láti inú oko dàbínú tí mẹ́wájú wọn ó kájú àlejò tó lọ bá pàrà àti ẹ̀dà kìí ṣe ká àti ìrírí wà lọ pé láàpìtìlátàn àwọ́mù ní pẹ́tà ti tàjáde àbọ̀ láti dámù láwọn àtàdíṣì náà àdíṣì àdíṣì ni tó tó bá lẹ́rù ti bá lọ àbújá ìlú wọn bèèrè pé kí tó lè rí àdábì ó ń sẹlọ ní àìmàdán mọ̀bìlì àwọn táwọn èèyàn máa pè ní aṣáájú ìmáàmù wọn máa pè wọn àfáà ni wọn máa pè wọn ẹni àwọn bọ́ọ̀dì wọn máa pè wọn wọ́n sì ń sọ ní ìrùn kí n tó kó bí àdéhìsì ẹ àwọn tó lọ bá fọwọ́ àgbà nínú nǹkan yìí wọ́n ní sífìlànà olàmọ àṣọ tí wọ́n náà wọ́n àfa àbúrè àwọn ọmọ òwò ìta ni wọ́n ìmọ̀lú kíkọ́ ìwà ni olàmọ àṣọ jẹ́nà tó wà ní àbúwá ìrìjẹ́ ìjẹ́ ó ní ẹnu ọ̀nà tó wá jẹ́ náà ibẹ̀ ni a ti jókòó nínú àwọn èèyàn dùn kí ni wọ́n ń ṣe nígbà ẹjọ́ kò fẹ́ ó ní yẹjìrúnà ilẹ̀ àdínáta bí àkùwà àlìhìn wọ́n fi ọ̀rọ̀ ẹgbùn wọ́n fi àwọn ìwà sálìjẹ̀ náà ṣùgbọ́n wọ́n yà tún búrúnà wọ́nà bí àkùwà àlìhìn wọ́n sì ń fi sí ọwọ́ wọn sọ pé láàrín ẹ̀fùn márùn-ún mìíràn lọ ń sọ ilé ni o àwọn èèyàn ní gbóòmù àṣírí ó ní gbọ́nà inú wọn tẹ̀kúrú àkúwádùn ohun àdúgbò ìlàjẹ́nà ọ̀rọ̀ ẹ̀wọ́n ma sọ́rọ̀ ìlàjẹ́nà ẹgbẹ̀ ìlàjẹ́nà àbáàlù wọn ma sọ wípé ẹmẹ́dàwọ̀ fọ̀lọ̀kánà máa dà ọ́ ilẹ̀ yìí hakan làkánú وفي الحقيقة بطاء التركي tẹ̀bá ń gbogbo ara rẹ̀ ẹ̀rì ní pé àtọ́lùmọ́lá jẹ́ ìlànà ilé yìí o bẹ́ẹ̀ sí máa wọ́n tó àtọ́lá bẹ́ẹ̀ sí ni adánilọ́nà jẹ́ náà ni a ẹnìkan tí gbàjáde wà lọ́lọ́ bá mọ́ wọn ayé wọn orí ìmọ̀mù wa sọ gbogbo ah, ìtàbọ̀ sí ìpèsè ẹ̀bọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n olóyìn gbogbo ẹ̀gẹ́gẹ́ gbẹ́rẹ̀ kan bẹ̀ kò ju méjì péré náà lọ ní táwọn sì ti pilẹ̀ gbogbo náà ti bu ẹkùn nù kí ara yóò lọ wọ̀lá ipò ìsàlẹ̀ mọ̀ ẹ̀yìn tó lọ náà o ọ̀sáyé tí wọ́n ti fẹ́rẹ́ sí máa lórí ó sì sì sílá lóòtọ́ orí ti fún orí ti ọkùn báyìí gbogbo títí náà ni ògbó yìí lóòsìn bẹ̀rẹ̀ méje péré kọ̀ sí ààyè gbogbo orí mọ́ àwọn nìyẹn nínú ọ̀bàdẹ̀ ìgbẹ́fẹ́fẹ́lẹ̀ máa kàn kó jẹ ẹni yẹn tí wọ́n bá ní wọ́n pè nìkan nílé olóògùn tí wọ́n mọ̀ lẹ́nu báyìí fún ìdábẹ̀lẹ̀ ọlọ́run sáàdì lọ́bàdẹ̀ pé abẹ́ wọn ò lè máa wọ́n wá kí gbàjàgbà ìmáàmù mọ́sálásí ọjọ́ ìmáàmù àdìsùn náà bí wọ́n máa ní nǹkan báyìí ò lè wọ́n bá jáde sí bí irú kankan wọ́n bá bẹ̀rẹ̀ sí rúkìá kí ni bàbá mọ sí irú àti rúkìá sí ètò lòdì alátagbó méjì ló bàbá ní ìgbọ́dọ̀ dákọ̀ àbúsí mọ́sí wọ́n ha ilé ìbẹ́ ẹ̀bí ah, náà dára yìí mo sọ ogun pọ̀ kọjá tó tẹ́lẹ̀ yìí lágbàdá bàbá wọn mọ́sálásí aago mẹ́wàá àárọ̀ wọ́n wà pé wọ́n pé wọ́n wá mú pọ̀ àárọ̀ mọ́sálásí nira yìí mọ́sálásí nira yìí ń bọ̀ pé bàbá ń bá ní ah, a ṣe súnlẹ̀ ìní rọrùn àṣẹ̀ṣẹ̀ gangan àwọn ti dààmú pọ̀ ah, àwọn ah, ti dààmú ẹnìkan wá fẹjọ́ ìmọ̀mù wọ màṣúọ̀ inú ọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ bí ìmọ̀mù yóò màṣúọ̀ bó náà ó ní mọ̀mù màṣúọ̀ kí ni mọ̀mù fi màṣúọ̀ ó ní bí ó ṣe ń kí àgírígìrí usas ẹjẹ́ ìsọ díẹ̀ fún nígbàtí ogun kan dáàmù wọ́n dọ́nà bàbá kan tó ti sọ gbà ọ̀gá tí máa fi wọ́n ní wọ́n wá so odó bí odó gẹ̀gẹ̀ wọ́n fi ojú ẹ̀dìlẹ̀ wọ́n kọ́yìn sókè ọmọ odò wọn sokùn kábàṣọ̀kọ̀ báyìí wọ́n wá ní kó ògbórí ẹ̀ lọ ní òwò ọmọlúwàbí tó fáyé fún wọn ó sì sìn gbẹ́rẹ̀ one thousand one hundred and eleven go àkẹwò sì ti sìn tó ń bá ti wá fọwọ́ mú ọmọ odò wọ́n wà sẹ̀sẹ̀ tí odókù rẹ̀ sẹ̀ ọ́n bí ọjọ́ náà wọ́n ṣe sí gbogbo rẹ̀ kan tó ń bá wá jábọ́ irú rẹ̀ wùrẹ̀ tó wọ́n yà wọ́n ti kọ́kọ́ fi hàn. olùsọ̀rọ̀ gbàgbé ṣùgbọ́n tọ́lọ̀ fi sánú pé bùkátà àti òbí yàgbà náà tó tó bá bí yá níbi tó wọ́n kàkiri oyin bàbá lọ ó ní kírú àwọn ayẹni mọ́mù wá ń kìkì a ti gbà pé sílẹ̀ ìbọn tí ìgbẹ́ ti kí á kọjá ṣúrú lẹ́mọ̀ ti sàlàyé yẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan ti bọ́wọ́ rí jẹ̀mọ́ àwọn èèyàn mọ́ ń bẹ tí a mọ̀jọ́ wọ́n mọ́sálásì tí ó gbàpà yẹ́ ṣe é dáṣe láìṣòro kọ̀bẹ̀ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ àìsẹ́mọ̀dé ah, yàrá àmọ́ ní ilẹ̀ yàrá àmọ́ mú ilẹ̀ gíní o ṣe bí gbogbo àwọn nǹkan ìlójúmọ́ra wọn tó rí wípé tìró òde ń bẹ tìró gbẹ́rẹ̀ láwà ní bẹ asọ́nù asọ́gbáyì kúkẹ́ni kí ló sọ́wọ́ Ẹyọ̀, hmm. jẹ̀mọ́lá ẹ̀lú ìmọ̀ọ́mù ń jẹ́ ẹ̀rùpọ̀ lànàbì fi sọ wípé ẹ wà lábí òjì ṣùgbọ́n ẹ wo ìròyìn ìmọ̀ọ́mù àdílòrùn àwọn àyíkọ́tù fún ìyá àbúrú nípa ìtẹ́kọ̀ọ́ àlìbírí wọ́n mọ̀ ọ̀rọ̀ fáyẹ̀ fún ẹ̀sì dáadáa ẹ̀sì dáadáa wà yóò họ́ ìfúnà òun kì í láàrín kàbí àfúwárì mọ̀kọ́ tó wà kíkà tí wọ́n wọ́n ní nǹkan mi afọ́wà àgbà ìrìnà bèbárí rọ̀ṣínà ọlọ́ òtàhálà ó wú sàkúlọ wípé ọlọ́mọ̀ ìbí ọlá fẹ́yìn ìmọ̀ ẹ̀yìn mímọ̀ ìṣò ọwọ́ ń pé yàtọ̀ lìbí ìlìmí nàbí Muhammadi bí sáwáyé ما أنتم وسواكم بسواي ما أنتم وسواكم بسواي ما أنتم وسواكم بسواي ومداد ما تجري به أقلامكم ومداد ما تجري به أقلام أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء ìgbà tá a ti mọ́ bí a ń lọ ẹwọ ẹwọ ẹwọ ọ̀nà tí bàbá wa gbà nígbàtà àwọn púpọ̀ láti jẹ́ káwọn èèyàn náà orí òdodo yìí wọ́n wá mú àlàyé àdíyá tó bá wà máa ṣe alúpọ̀ fún wa tí mọ́sálásí jímà lọ́jọ́ àgbà nítorí wípé àgbàrílà ah, ìrọ̀bà ọgbọ́n tó ga ní tí wọ́n ni wọ́n ṣe ọkọ̀ báyìí ilé ẹ̀kọ́ ti kún tí n tó lọ kọ́ lè lọ́wọ́ wá ní gbẹ́jẹ́ kọ́rọ̀ nínú ìwòrúwá ní máa sọ̀rọ̀ kàtí bàbá sọ tó jẹ́ wípé ó kú gbogbo jù tí ń sọ ìsinú ẹ̀yìn sọ fún ọmọ ẹ̀kọ́ yìí ṣùgbọ́n tẹ́bá ní sọ àwọn ní sọ wọn wọ́n wá pẹ̀lú bàbá bàbá wá wù wọn náà ah, lágbàjẹ́ ẹkù oríire ẹ̀yìn tẹ́ lọ kí ó lọ́dọ̀ lágbàwọ́ ìrìn àjò ní yà ẹ̀yìn lọ̀rọ̀ ní tètè ẹwọ́n ní wà látàbá yẹn ṣe kí wọ́n ti jọ jọ jọ kí wọ́n tó dájú ọ̀nà àtúgbà tí ìrọ̀bá wà ọ̀rẹ́ mẹ́wàá lápọ̀ ọ̀tún ọ̀rẹ́ mẹ́wàá lápọ̀ jókòó tó gbogbo fún òṣùgbọ́ yìí ìgbà tí ń sàlàyé fún wọn yìí tí ó mú wọn àlíyà ìjú kéjì àlíyà fún wọn tí wọ́n ègbọ́ yé àwọn òní wọ́n sì ti ń gbàra wọn lókè àwọn tí ó lè dá nǹkan àwọn náà ní rí ìdánwò tó wá ní méjì tẹ́lẹ̀kọ́ ọgbà lọ́kọ́gbà kí ló máa bá àmì ìmọ̀ ọkọ̀ bí ẹni ìtẹ̀yàn rẹ̀ kí ló bára wọn mú bẹ́ ọwá di ẹgbẹ́ àmàní ẹ̀dà àkótó tó dọ̀ lè jìfà àti ó lẹ́rẹ̀ ní o kí ó dé bo bá ní ìsìn ẹ̀yìn tí ọlọ́pàá gbẹ̀gẹ̀ rí pẹ̀lú ní abùkátà sí yẹ̀ o ní gbogbo mọ́sálásí wa abùkátà sí wa o ẹjẹ́ àjáwọn èèyàn ọ̀pọ̀ yóò fi pé kí wọ́n tó lè sí fáìlì fún yàn mùsùlùmí rẹ̀ yóò bọ̀ fi an túkúbàlà mẹ́nu na fakọ́tù ilà kafaru la ilaha Ustaz dari pembunyian ini, kembali memang, bàbá ìdí ìlú ti a, mọ́sá ní wá fún mílíọ̀nù ẹ̀kọ́, lẹ́yìn tó mú kàmọ́ ọgbọ̀gbùn nìkan. Jẹ̀mọ́ra, ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí, mọ́mílá kàlàkì sọ, pẹ̀lú ẹbí tó jẹ́ pé ọ̀rẹ́ bàbá rẹ̀ iló tọ̀, fún ọ̀pọ̀ wọn tọ̀ ń bí ọmọ wọn rà ó ní torí pé gúrùpù wọn wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tọ́jú ọmọ ògùn bíbọ ọmọ bọ́gùn ìmáàmù ni ogun wọn ṣùgbọ́n bàbá yìí nìkan ni ìbá wọn bọ́gùn jọ jímà tó ní àwọn ní alùsùnà nínú àwọn yẹ ẹwọ ẹgbẹ̀rún èèyàn tí ọ̀rọ̀ yọ́ máa kí ni wọ́n dé jímà o wọ́n sì ní ọjọ́ mẹ́fà ní ọjọ́ méjì ọba lẹ́gbà jọmọ́ àkàlẹ̀ sinmi ìlàfí ń dáa ní kí wọ́n pínlẹ̀ lórí ìmáàmù rí orí ìmáàmù ó sì nílé agbára tí ìdí ẹ̀jẹ̀ mọ́ jẹ̀mọ́ra ẹ̀yìn tó wá yé fóòwò láàṣẹ ní kí àwọn èèyàn jí jù kí o bí i mọ́sù kẹfún èèyàn ìdí ìjì ilé ayé rẹ̀ wèrè lóbi pé nǹkan kan kọ̀kọ́ dénú rẹ̀ omi gọ́tà ní abú fún ọyàn wèrè náà ló mú dàgbà ó ti wá padà di èèyàn ńlá ọ̀mọ̀wé ni olówó ni ọwọ́ agbọ́tẹ́ nìkan fún máìkì lọ pé àà ah, ah, ah. ẹ̀rí gánì kó mú yan wèrè kọ́dá fún láyé owó ti gbàgbẹ́gbẹ́ nínú orú lórí bá wọn nínú orú rẹ̀ lórí bá wọn ṣùgbọ́n òun ríra rẹ̀ yóò lè gbá máìkì mú tọ́lọ́ bọ́rọ̀ wọ́n ti gbàgbẹ́ lọ́wọ́ ẹ̀dẹ́ sínú àti ìgbòrí ìgbìtọ́wọ́ àti dórí ìtọ́tọ́ ṣẹ́gbẹ̀ ìlà wà tó yẹ mara wá sálàyé fún. ní àná tí wọ́n bá bí ọmọ ọmọ ìjẹ́ mẹ́ta lẹ́yìn ilé kan wọ́n ò tó bẹ́ẹ̀ fún oṣùnà wọ́n kò wá ní ọba ni torí wọ́n gbà kó ó sàmìá ọbọ̀ mọ̀ wá bẹ̀rẹ̀ pé ato mélòó ní mẹ́mbẹ̀ ó bèèrè ni wọ́n máa pè látò tó bá jẹ́ pẹ́yọ kan ní kó lè kábíyèsí ato kan lárí o kápọ̀ méjì ní wọ́n ni àtò méjì ní o ah, kápọ̀ mẹ́tẹ̀ta ló bí wọ́n ni àmẹ́tẹ̀ta yìí àtò mẹ́tẹ̀ta fáìn kí ni a fẹ́ ẹ̀sì gbogbo àwọn tí a máa pẹ̀lẹ́ náà yìí babaláwo ní kílé kan ọlọ́yà ní kílé kan oní gbogbo wọn wà wá ó ń kálu wọ́n máa wá dá tó ní jọ pọ́ máa ah, bá mi ní gbogbo jọ ọdún kan sára bá mi hmm, àjọ kékeré báyìí kò síbi tó àbẹ̀rún rọ àgbà nígbà kò ní wọ́n mọ̀ ọ́ bá gé e wọ́n jù sílẹ̀ mú ah, bẹ́rẹ̀ kan bẹ̀ iwájú orí mobile wọ́n sí rán ibi ara rẹ̀ wọ́n sí rí láti jọ wọ́n wà gbà pé àwọn fẹ́ sọ di òòsà àwọn ní ọmọ sọ wípé ah táńdọ́lù bá ti rá tó hm, kò tó bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí ató mí o fúnra wọn náà ni wọ́n sọ nǹkan dì báwo bó sí lánàá àwa ti máa ń kú láti fẹ́ sàlàyé fáwọn èèyàn ẹni tó pẹ̀láwọn súnà yìí tó jí ó kò lè sí àwọn èèyàn ò ní pé àgbàmọ́ ìsìlámù láti rẹ̀ torí ọ̀nà bí tó ń ṣe lọ́dọ̀ wa àti bí mẹ̀ẹ̀sìn bó ṣe lọ́dọ̀ wa ìgbà tí wọ́n ń tẹ́ sọ́dọ̀ wa sí ẹwọ́ pọ̀tíọ́sọ̀ àwọn máa lọ́rùn àwọn ọmọ jókòó sáwọn ọ̀já láyé ẹwọ́ ìgbà tí òdòdó bá dé tí kò sọ́rọ̀ yẹ ìfarabalẹ̀ kíwẹ̀ ìgbọ́rọ̀ ní kíwẹ̀ ìgbọ́rọ̀ yìí rìnà ní ṣe ìgbọ́rọ̀ ọmọ tẹ́kí ni ó mọ̀ sí bàbá lù àwọn bí ọba lẹ́dà sínú ọjà ní kàṣí rẹ̀ kọjú ọ̀pọ̀ dáfà kọjú ọ̀pọ̀ dáfà èyí tí ò lè gbà mẹ́jà wò ó sí lẹ́sìn wà bá dáadáa ó mìíràn bọ́ máa dàbí ẹ̀kọ́ lóye ẹ̀sìn àwọn ṣùgbọ́n àbíkù ẹnu kùn ní ojú ọ̀nà ìjọba àbúrúwá ní fámílì yẹn ṣùgbọ́n kí n sáré kìtọ́rọ̀ fi lọ làwú ṣàwá ìlú yẹ̀sẹ̀ mílìkì ara ìlàṣẹ́ ha nínú àwọn wọn àdéhìí sauban bọ́ọ̀lá rasulullahi sallallahu alaihi wasallam bákan náà kẹ́lẹ́kùnrin wọn sẹ́lọ̀ muslim tí ó wà ìmáàmù asọ nínú wọ́n mú kí aṣọ nínú fúnfún kọbẹ̀ nìkan láti rí àkílé kí ó tó fi jáde ó ti ágbì mọ́mù lẹ́kọ̀ọ́ astaghfirullah gbogbo babaláwo àdúgbò wọn wọ́n wá mọ́ gbóògùn lọ́dọ̀ rẹ̀ yóò wà rí bẹ́ẹ̀ ọwọ́ lórí nígbà ìlọ́dọ̀ náà kàràbáńtán ní ọba ti di mọ́sára sílẹ̀ tí ẹ bá jẹ́ ní ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ mi mọ́kùnrin ní ọjọ́ pàì fún kàlù tó gorí gbogbo ní pé ha life and direct ẹ̀ nǹkan kù mí ó kù sí ó ń lọ lù mí ó kù sí láti bọ̀ ọba dẹ́ta tó ti fún ànàbì ní ìsìláàmù ó tún wọ́n máa ti tí wọ́n máa fi ẹbọ ti sọ̀dọ̀ rẹ̀ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bí wọ́n tẹ̀lé àbúrò àlẹ́ èyí tọ́nà ń torí rẹ̀ gbígbé gẹ́gẹ́ ní súnlẹ̀ ìlú wọn bá ní fẹ́lẹ̀ yìí àlàyé àti kèrè àti wá ibáyé àwọn máa sọ́nà ẹ̀mẹ́jì àjẹmọ̀ náà kèrè balẹ̀ kúrò mọ̀ أسأل الله الذي رفع السماوات بالعمل أن يجعل مكان خوفنا أمنا وأن يجعلنا من أهل السنة والجماعة وأن يرفع قدرنا في الدنيا والآخرة وأن يجعل على الجنة الدوس مأوانا بعد عمر طويل الطاعة وهو على ذلك قدير وبالإجابة جدير هذا صلى الله وسلم على محمد وعلى وسلم وسلم كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم السلام الحمد لله رب العالمين